orúkọ mi ni Tolú Ọbánrọ̀ iṣẹ́ film composer ni mò ń ṣe àwa máa ń fi orin ìlú adùn gbogbo nǹkan tó ṣáà máa ń jẹ́ kí fíìmù dùn ṣá nípa nǹkan tá à ń gbọ́ sétí àwa máa ń fi sí. Do you know what irúnmọlẹ̀ means? um, ta kí ni iṣẹ́ film composer film composer ni ẹni tí ó fi ẹni tó máa ń fi orin sí abẹ́ film tó máa fi sound sí tó bá fẹ́ tó bá fẹ́ kí àwọn èèyàn bẹ̀rù nǹkan tó ń rí lójú tv ìyẹn amóhùnmáwòrán ẹn orin nínú film bó ṣe máa ń jẹ́ kí kí n feel so ẹ eh, mo bá sọ in so many ways but lọ́rọ̀ kan dé nǹkan téèyàn bá ń wò lójú amóhùnmáwòrán báyìí ní tíìm téèyàn ń wò gangan nǹkan téèyàn bá fẹ́ téèyàn bá fẹ́ kó kí àwọn èèyàn ehm, kí àwọn èèyàn feel nípa that particular thing iṣẹ́ tiwa nìyẹn nǹkan tá a máa fi sí ló máa jẹ́ kó wá mọ̀ pé ah ẹ̀rù ń bọ̀ wá ẹni dàgbò máa kú wá ẹnu ẹni ń dùn gan bó ṣe máa jẹ́ nìyẹn <laughs> ṣé gbogbo àwọn tó ń kọrin náà ló lè ṣe irú iṣẹ́ ah, rárá o department olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àyànmọ́ olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn míì lè ṣe kínní kan ṣe kókàn wípé káwọn èèyàn máa gbọ́ ni ẹ lè ní kí for example kí Davido for example pé kó wá jókòó ti fi composition kó máa ṣe ó wà more intense ó wà ó ń take time ó dẹ̀ ní ó níṣẹ́ jura wọn lọ. ọba kí dúró de má gbẹ sùn. Oh. One day, their eyes will open to their power, and there will be no hiding place for the wicked. Tó bá bí ẹ dá. Ẹ̀jẹ̀ máa ń pọ̀ méjì. kí ni àǹfààní tí orin fífi sí abẹ́ amóhùnmáwòrán àwọn eré tá à ń wo sí kí lè àǹfààní ẹ̀ tó fi tó fi dàí pò ti ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ gbogbo wa náà là ń rí àwọn nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀ ti yàtọ̀ síra wọn sìn tẹ́lẹ̀ tó bá ti rí tí ọdẹ ń lọ sóko àkàn máa gbọ́ pòròrò pòròrò pòròrò pòròrò nǹkan máa fún fèrè ó tán bọ́ ń sìn tábà wò ń sìn ó ti yàtọ̀ síra wọn wàá gbọ́ fèrè wàá gbọ́ gbàgbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú oko yẹn wàá gbọ́ that sound tó máa fi hàn ẹ́ pé ọlọ́dẹ rí lè múra oko so improvement ti wà compared to ìgbà tí Nollywood bẹ̀rẹ̀ everything ti ń ó ti ń really improve ẹ máa ti ẹ̀rí pé àwọn international bodies gan ti ń dá sí wa. kí ló sún mi dé ìdí iṣẹ́ yìí ah, oríṣiríṣi nǹkan ni o alákọ̀ọ́kọ́ aṣáàrímọ́ yẹn ń ṣe ní àwọn bòmíì mo dẹ̀ pé ah, àṣà yìí o a lè yí padà náà ká ṣe bí àwa náà ṣe máa ṣe tó máa work fún country àti culture àti ohun gbogbo tó jẹ́ ìbílẹ̀ nu nǹkan táwa náà ń ṣe nǹkan tó sún mi débẹ̀ nìyẹn o àná àtìgbà tí mo ti ń ṣe àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó make sense. ẹ oríṣiríṣi ni èèyàn máa ń rò kéèyàn tó ṣe iṣẹ́ number one tó bá ó máa gbà mí iṣẹ́ méjì and in this case Adaomodadi a Tribe Called juda a máa rí i pé fíìmù ọ̀tọ̀ọ̀tọ̀ ni so first thing ni pé kéèyàn tiẹ̀ kọ́kọ́ bá àwọn tó níṣẹ́ sọ̀rọ̀ òkè kí lẹ fíìmù pa ẹ̀ ọ̀ bá ọ̀ fíìmù mo dẹ̀ bá àǹtí Fúnkẹ́ Akíndélé sọ̀rọ̀ wọ́n ní à ó ṣáà ń gbọ́ tráìkọ̀ jùgà mo fi pé àwọn ló kọ́kọ́ ní àmúfin pé ká lọ ká lo àwọn àgbálùmọ́lẹ̀ ìlú yẹn ìyẹn lásán ti separate ẹ̀ kúrò lára adá tí mo fẹ́ ṣe àná adá ní modern film twenty twenty four ó ti ó ti ó ti ó ti sọ nǹkan tó ń fẹ́ by the year tí wọ́n ṣẹ̀tì ẹ̀ sí ó mì pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ń sí bí afrobeat àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ń sí bí wedding songs irú àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ó easy fún mi àti ṣe méjèèjì lẹ́ẹ̀kan láì jẹ́ kan Count me out. If Mama dies because you decide to be a coward. You killed her. Her life is in your hands. I'm in. Let's do this. Kosila! Koshidanu! She said Koshidanu. The when a Yoruba woman tells you Koshidanu, it means war. Ìgbà tí màá ṣe jagunjagun, mo kọ́kọ́ sọ fún wọn pé mo fẹ́ lọ, mo ní láti bá bá wọn ní set àwọn tó ń ṣe kan ní àkó ní ìdíje bí post production ni tá bá ṣe tán tá bá kó wa máa máa ṣe mo ní a lè ṣe tán ká kó wa ká máa máa ṣe ẹ jẹ́ kí n ṣáà wà mo ní àwọn nǹkan tí mo ní láti ṣe on set so ìyẹn mo tẹ̀lé wọn lọ set mo record oríṣiríṣi nǹkan látòrí set mo á ṣe kó wọn wá sí Èkó mo á ṣe bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lé lórí for several several weeks and òun ló òun ló mú result tá à ń gbọ́ lórí jagunjagun wa tẹ́ bá gbọ́ ẹ máa fi pé à fún international team lẹ́ ń gbọ́ ni o level ti sound wa ń nìyẹn o. so àwọn tá a bá ti wo jagunjagun a máa rí gbogbo ìdá ọwọ́ wọn gbogbo nǹkan tó wà lọ́wọ́ wọn àwọn kìnìyàn ń ṣe dá tó tọ́ o bọ̀ tẹ́ bá ti ń gbọ́ sound fi si ẹ̀yin gan lè sọ pé kò í ṣe kò í ṣe ìdá lóòótọ́ kò í ṣe gbogbo ewé tí wọ́n fi VFX ṣe gbogbo sound tó tẹ̀lé ẹ̀yin gan lè sọ pé kò í ṣe òun so wọ́n ti ṣe àwọn nǹkan wọ́n ti ṣe gbogbo shoot yẹn lẹ̀ àwa ṣẹ̀ wá ń wò àwa make sure pé gbogbo sound tá à ń fi sí match pẹ̀lú expression tá a fẹ́ káwọn èèyàn feel àká fẹ́ káwọn tó ń ṣe express sí àwọn tó ń wò tó bóyá ìṣẹ̀lẹ̀ gangan nìyẹn gbogbo nǹkan tẹ̀ ń gbọ́ ń bẹ̀ yẹn iṣẹ́ sound ni àjàkájù beast of two worlds mo mọ̀ pé gbogbo wa láti máa gbọ́n pa fíìmù yìí so ìgbà tí wọ́n kọ́kọ́ mú wa àkọ́kọ́ wò ná àwò pé a ah, báwo la fẹ́ ṣe báwo la fẹ́ ṣe bá a jókòó a a fi bírò sínú ìwé a bẹ̀rẹ̀ sí kọ oríṣiríṣi nǹkan tá a fi palẹ̀ ṣe láti make film yẹn kó ṣáà bẹ́tà so first thing ta kọ́kọ́ rò ni pé ẹni nǹkan báyìí báyìí báyìí ló ṣe mi ò lè máa sọ fíìmù yẹn sódà yín náà máa lọ wò ó sinimá <laughs> nǹkan báyìí báyìí báyìí ló ṣe kí ni ọ̀rọ̀ tí a lè fi sí i ká fi mú papọ̀ pé à tẹ̀bálẹ̀ ni yóò ní ṣoríire ẹ̀yìn gan ní fàárẹ̀ lọ òun ló jẹ́ ká wá kọ ìtàkùn tó ní kí a mú òwe ti nínú ìwé Yorùbá tó ní ìtàkùn tó ní kí àjànàkú instead of àjànàkú a lo àjàkájù gangan as the word so that tẹ bá ti ń gbọ́ àjàkájù yẹn máa máa rìn lóyún pé àfíìmù yìí àjàkájù fíìmù àjàkájù tó bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn ìgbà tá a máa score film yẹn i mean, sure pé every time ti beast yẹn show sound tó ń jáde fún beast yẹn ọ̀tọ̀ sound tó ń jáde fọ́ba ọ̀tọ̀ sound tó ń jáde fún àwọn èyí tó ń fẹ́ kí wọ́n ṣe kinní náà ọ̀tọ̀ tó bá yẹ ṣe nìyẹn. ilé ìtọ́ ẹ akọni bẹ nù ẹ. nígbà tó mọ̀ pọ́ máa pọ̀ ni kí ìmọ̀ràn fún àwọn tí ó fẹ́ ṣe irú iṣẹ́ báyìí alákọ̀ọ́kọ́ o ní láti jẹ ẹni tí ó lè ṣiṣẹ́ takuntakun ẹni tó lè ṣiṣẹ́ one week láìsùn ẹni tó lè ṣiṣẹ́ three months láìlọlé ó kàn ń sọ ni o o ní láti wà very hard working kò síṣẹ́ téèyàn ń ṣe náà láyé yìí tí ò need hard work mo lè assure yín pé eléyìí need extra hard work so wàá wà hard working wàá wà determined wàá bá the right people rìn o lè fẹ́ ṣe fíìmù kó máa báwọn tó ń kọ afrobeat ni o lè fẹ́ ṣe fíìmù kó máa bó ní fújì rìn tó bá fẹ́ kọ fújì bó ní fújì rìn tó bá fẹ́ ṣe afrobeat bó láfrobeat tó bá fẹ́ ṣe fíìmù tètè máa báwọn onífíìmù yìí. orúkọ mi ni Tolú Ọbánrọ̀ ẹ ṣé tí ẹ wo interview mi ní orí Orísun TV ẹ má try àti yí kúrò.